Genesis chapter 1, verse 3. And God said, Let there be light, and there was light. Ọlọ́run sì rí pé tí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Genesis chapter 1 alone. Nínú ìwé Genesis orí kìíní nìkan. God said was means was recorded it fifteen times. Ìgbà mẹ́ẹ̀ẹ́dógún la ṣe àkọsílẹ̀ olúwa mi pé. Because when God said, he said, let there be. Nígbà tí Ọlọ́run sọ pé Ọlọ́run pé owó sọ náà ni pé jẹ́ kí ó wà. So it's not just saying something. Kò kà tí wọ́n sọ kan lásán. It's not just saying say. Kò kà wọ́n sọ kan lásán. Ṣùgbọ́n ó ní àfojúsùn. The things God tend to see. Àwọn kankan wà tí Ọlọ́run fẹ́. And he actually saw it. Ó dẹ̀ lé wọn. What you have come to see in this fellow quarterly solution life by the special grace of God you receive it. Sọ fún ìṣòro lábàmẹ́ta ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ọ̀rẹ́ mi ti wọ́n ọjọ́ sí mi. The first thing God decided to see. His light. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ní lọ́kàn láti rí orí ìmọ̀lẹ̀. And he saw light. Ó sì rí ìmọ̀lẹ̀. This morning you will see light. Àárọ̀ ìdílé ìmọ̀lẹ̀ rẹ̀. When you see light, you see power. Nígbà tó bá rí ìmọ́lẹ̀ orí agbára. When you see light, you see breakthrough. Nígbà tó bá rí ìmọ́lẹ̀ orí ọ̀nà àbáyọ. When you see light, you see progress. Nígbà tó bá rí ọ̀nà ìmọ́lẹ̀ orí ìtẹ̀síwájú. In life that is freedom and liberty. Nínú ìmọ́lẹ̀ ni òmìnira ìgbàlódé fún àti. Nínú ìmọ́lẹ̀ ni ààbò. Keep your heart desire for good. Àti ohun tí ọkùnrin lè ṣàfẹ́rí fún rere. a deliverer. Ìmọ̀lẹ̀ Without light no prison. Láì sí ìmọ̀lẹ̀ That's why believe this you will surely see light. Èyí ló pé ní àárọ̀ yìí ó rí ìmọ̀lẹ̀ In the name of Jesus. Ní ọjọ́ Jésù. You can see light spirit the goodness of God. O ò lè rí ìpínlẹ̀ tó bá ní olúwa. Without seeing light, you can't you without seeing light, it is difficult to see the demonstration of the power of God. Láì sí ìbàlẹ̀ kò ní gbọ́, ṣíṣe fún ọ láti rí ìfarahàn agbára náà lójijì. Life is a provider. Ìrọ̀lẹ́ ó ti kọ́ pè So when that comes, nígbà tí ìrọ̀lẹ́ bá dé. It divides you, it separates you from anything that is of evil. Ó máa pín ìwà àti ẹgbẹ́ tó bá jẹ́ ìlú náà. I pray for you tonight. Mo ti gbàdúrà fún ọ ní àárọ̀ yìí. Light will come your way. Ẹ ìlú sísè máa ṣe ọ̀rọ̀ rẹ. So as you are seated. Bí a ṣe jókòó. God show me light. Ọlọ́run fi mọ̀ Let your light come into my life. Jẹ́ light into my situation. Let light give me different that I am anticipating kò ní máa yé gbogbo tí kò lẹ́yìn káàkà ìgbé ní gbogbo ìṣẹ́lú. Olúwa tẹ̀ wọ́n lẹ́yìn. Láti ìtumọ̀. Ọlọ́run tẹ̀ lọ nínú kọ́sọ́. Ọlọ́run tẹ̀ lọ sọ́dọ̀ ọ̀tọ̀. Ìbàlẹ̀ ìdájọ́ ọ̀tún. Ìjọba ìdájọ́ ọ̀tún. Ìjọba ìdájọ́ ọ̀tún.

Tó bá ṣe àwọ̀ láti dé ló gbàdúrà àwọn ènìyàn yìí. sí ìtọ́sẹ̀. Ní ẹgbẹ́ kẹta ń lọ. Let there be a permanent. Jẹ́ kí òfurufú kí ó wà. Now, when God say, let there be, I told you, he has to focus. Mo sọ fún àwọn ìgbẹ́ ìgbà tó náà wá sọ wípé jẹ́ kí ó wà ó ní àfojúsùn. It's not an empty declaration. Kì í ṣe ìkéde lásán. It, is a purposeful declaration. Ó jẹ́ ìkéde tó ní àfojúsùn. So tonight is a night of declaration. Àṣálẹ̀ jẹ́ àṣálẹ̀ ìkéde. It's a night that you are going to say, let this appear as. Àwọn tí ó bá sọ fún ọjọ́ tí ní ìkan wà nínú àwọn tí mo nà. God said, let India be a parliament in the midst of the waters and let it divide the water from the waters. Ọlọ́run sì ní pé kí.

essa política. owó tó fi ra bíbélì tó fi iṣẹ́ mi fi ṣe owó tó fi ra bíbélì tó fi ṣiṣẹ́ fún ọ̀nà ẹni tó pèsè bíbélì tó

wọ́n ní bíbélì gẹ́gẹ́ bí atọ́nà fún wọn ni ohun tí ọlọ́run fẹ́ ṣe òun lọ́nà ẹ̀kọ́ wa òun ló wà ní ọ̀gbọ̀n náà àkọ́kọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ yóò ṣe kí ni ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ nígbà tí ìmọ́lẹ̀ dé ìmọ́lẹ̀ ló fi àyè lẹ̀ láàrin òkú àti ìmọ́lẹ̀ kílíàlì ó sọ ọdún fẹ́ rí ó dẹ̀ rí ìkejì apèdìdì jù abẹ́kọ̀ ìwọ náà kéde kí ló fẹ́ kó ṣẹlẹ̀ I'm using this as a guide a guide for you ìwọ náà yóò tẹ̀lé ọ̀rọ̀ rẹ tó fẹ́ kí o ṣe sọ now you you are God's spokesperson tonight. ẹnu ọlọ́run ò jẹ́ ní àdúrà. Oh my God. Yes, sir. Ojú kò ní bẹ̀rẹ̀ ní ìtẹ̀lẹ́ kò ní bẹ̀rẹ̀ kò ní bẹ̀rẹ̀ nítorí àlẹ́ ti lọ. Òkú wà lónìí lọ, òyìnbó kọ̀ọ̀kan àpò òdòdó yìí. Àdúrà máa ń lo òdì yàtọ̀. Ìkejì, you can see agbára wà nínú kí èyí kéde. Ohun tí mo fẹ́ lélẹ̀ yìí. Pàtúrọ́mì wà fojú, wọ́n pa á lẹ́nu wọn, ó lè rí pàmí lẹ́nu wọn. Mo ní àfojúsùn. Jésù tó kọjá kò dákẹ́ bíbélì sọ pé jésù dúró ó ní ẹ̀rọ ọ̀gbìn wá nígbà tó ọ̀dọ̀ jésù kò ní nǹkan méjì tó tó tó wà lọ́kẹ́ praise the lord so ìkejì báyìí ìgbé ìwọ ló dúró nípò ọlọ́run sọ pé jẹ́ kí nǹkan báyìí dúró wá yóò sì ṣiṣẹ́ rẹ̀ dàkọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run tó sọ bí ẹ̀ tó kò ní àánú títí òní abẹ́rẹ́ nípa wọ́n bẹ̀ ní àfojúsùn ó dẹ̀ kéde orúkọ Jésù nígbà mẹ́ta ẹ̀ṣọ́ ni àdúrà. Yeah. You know, I will be a together. Dáadáa máa ń rìn tó bá ṣàmì ìwọlé. Ẹ̀kọ́ orúkọ Jésù. Bàbá fún mi. Thank you. 我是。 Thank you. tó wà lọ́wọ́ wọn yọ̀ǹda rẹ̀ a ṣèdájọ́ olúkúlùkù gẹ́gẹ́ bí kí la pè é kí wọn ò ní fi sẹ́ẹ̀dì dá ọ láńdà lẹ́jọ́ wọn ò ní fi sẹ́ẹ̀dì ẹ̀dá mi lẹ́jọ́ oníkálukú láò ṣèdájọ́ ẹ̀yẹ́ ikú fúnra rẹ̀ àti ìgbòkú olóńlọ inú iná ikú fúnra rẹ̀ ló pààyàn yìí òun náà ní òpin ìgbésí ayé rẹ̀ olùkú wa sí àtúnṣe yẹ́sù. Èyí ni kú Bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé yìí, a sọ ọ́ sínú expect gbogbo wa ẹjẹ àwọn àmì ìrìn àṣẹ wọn. wọ́n ní pé Please, please, please, let's get ready. Ó ga o, ó fi lòdì lòdì, ṣùgbọ́n ọlọ́run nìkan ló yé. Bíbélì wo láti ká pẹ̀lú? Revelation twenty. Mo ti kó rẹ̀ mo ti Matthew twenty four, Pásítọ̀ àwọn ó kílẹ̀ sí wa pẹ̀lú mi. nítorí náà máa sọ́nà nítorí ẹ̀yin kò mọ wákàtí tí olúwa yín yóò dé tó ìwọ tó ti lólúwa ó lóun bọ̀ fún ọ praise God ọjọ́ ìgbéyàwó tá a dá ń bí láàmú ìgbéyàwó tá a dá pẹ̀lú àwọn ọjọ́ yẹn ìgbéyàwó ọjọ́ tó ti gba Jésù lólúwa tó ń gbàlà ló ti máa ń dá láti ṣègbéyàwó ṣùgbọ́n olóhùn pọ̀ láti mú ọ sọ́dọ̀ olóhùn pọ̀ láti mú iṣẹ́ ọ̀gbọ́n mi ò mọ̀ láyé. ṣùgbọ́n kí ẹni kí o mọ̀ yìí pé baálé ilé ìbámu wákàtí náà tí o lè yóò wá ìbá máa sọ̀nà òun kì bá ti jẹ́ kí a rò ilẹ̀ ilé rẹ̀ nítorí náà kí ẹ̀yin kó múra sílẹ̀ nítorí ní wákàtí tẹ̀yin kò tẹ́lẹ̀ ni ọmọ ènìyàn àbó àbó àbó ti gbúgbú jújú kò wá lójú òun rárá ó ní ìgbà tó ò lérò lòún bọ̀ ó ní ìgbà lòún bọ̀ fẹ́mi náà ta ní ṣe olóòótọ́ àtẹnugbọ́n ọmọ ọ̀dọ̀ ẹni tí olúwa rẹ̀ fi ṣe olórí ilé rẹ̀ láti fi oúnjẹ wọn fún wọn ní àkókò alábùkún fún ní ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa rẹ̀ bá dé ẹni tí ò bá kí a kí ó máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni mo wí fún yín pé wọ́n fi ṣe olórí yìí gbogbo ohun tí ó dùn iṣẹ́ tó fi lé ọ lọ́wọ́ máa ṣe bàbá ń bọ̀ àpàdé nìkìlẹ̀ sọmọlábí. wọ́n rí ọ̀rẹ́ ìfọ̀sọ́ nínú sí ìgbọ́lọ́pọ̀ ìfọ̀lọ́pọ̀ ẹ̀kẹ́ àpàṣẹ ìyá ọ̀sà oníkàtúkù ló ní ìṣòro ìṣèjọba tó bá wà nínú sí oníkàtúkù dá ìyàtọ̀ tó tó bá ti wọ àwọn ìpàṣẹ tó sọ ti ẹ ó jẹjọ bí má sọ tèmi ó jẹjọ kò sí à kò sí pípé àkọ̀mánìsì nínú tọ́ọ̀tù sẹ́ẹ̀pẹ́ títí láíláì ní kọ̀mánìsì ti wà ọlọ́run pé kí ló ń wòye ẹni ìwọ ṣètò tùwánù lélẹ́yìn ẹ̀ ní kọ́ jésù ní kí ló kéde báyìí bàbá àkàlì gbàgede èmi lẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹni tí ó tó tó bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ ní ẹ̀ tó bẹ ẹ ẹ sọ gbọgbọ àmì kí ló kẹ ẹ ó tún tó ayé ẹ o ó tún tó iṣẹ́ tó gbélé ọlọ́run ẹ lọ nípa lè ṣe tiẹ̀ dáadáa o ò ní ọdún tó ọlọ́run ẹni wọn tó fi ṣàtúnṣe ọ lálọ́bí ikú òde pa àwọn one ten one twenty àwọn tó ṣe kọjá fifty forty that kò sígbà sọ́sẹ̀ kò lè ṣe kò ní kú àbí tó bá lọ twenty àbí tó bá lọ seventy àwọn tó kò sì ní sáìsàn kò ní pé láti kò ní pé twenty that is God ṣe dáadáa gbogbo bí tìyẹn ló wà létí mi sí òní yìí kì í ṣe ọ̀fìjà yé òní yìí ṣètì ọlọ́run ni òní tó ní yìí fi múra sílẹ̀ fún ọ̀jọba ọlọ́run ni mo máa ń sọ wọn ní èmi sì odidi ọdún kan lọ́lọ́run fi fún mi láti ní gbogbo abẹ láti ṣàtúnṣe mi torí láti àná orí ọjọ́ ìkẹyìn ìsọfọ́dí àrùn kò sẹ́ni tó sọdún kan láti jọ rẹ̀ sí. at least ó kéré tán èèwọ̀ yíyà lágbára náà sì ti Jésù báyìí dé ọdún tó bọ̀ látúndé ọjọ́ kẹrìndínlógún oṣù kínní oṣù kẹrin twenty twenty four lórí odidi ọdún kankan náà ni pé mo dá ọ sí mo dá pásítọ̀ yìí sí ẹ̀tọ́ ọ̀dọ̀ yìí sí ẹ̀sìṣẹ́ mi ẹ̀sìn ìfẹ́ mi ẹ̀gbẹ́ ìgbẹ́ yìí èrò mi mú ìbínú yìí kúrò mú ìjà yìí kúrò mú olè yìí kúrò mú òdìyí ẹ̀ kúrò mú ọ̀rọ̀ yìí kúrò má tako ìrere má ṣe lòdì sí ìgbéga ọmọnìkejì má tako ìṣeré ọmọnìkejì olóògbọ́ wẹ́. ọjọ́ ìdẹ́jọ́ wà wọ́n ẹ̀yẹ gbà kọ́ni ẹ̀sìn kọ́ lórí ìdájọ́ ìyá màmá lé ọ̀nà aṣọ èyí ló kọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́. so ṣé bí bíbélì yẹn tún yọ ẹ̀ dàbí yóò wọ́n. tìtorí ó ní tó ti máa bẹ́ẹ̀ nìyẹn. gidigidi yóò sì yan ipa rẹ̀ pẹ̀lú àwọn alágàbàgebè níbẹ̀ ni ẹkún ohun ìpá ìkeke yóò gbé wa èyí ò ní jẹ́ ìgbé wa. ìmímú ìdèdúró.